أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن wa بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó ṣe pé kò náà ló tún jẹ́ kí ọjọ́ èní kó bá wa láyé kì ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan 1446 Hijra tó ṣe déédéé 1st of March 2025 abẹ́ ọlọ́run ọba wa Ramadan tọdún iná jù wá bẹ́ẹ̀ lójú wa báyìí òpin rẹ̀ abẹ́ ọlọ́run jẹ́ kó sojú ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ Ramadan jẹ́ ká wá gbà láyé kó sì san wá lẹ́san rẹ̀ a ń jẹ́rìí pé kò sí ẹlòmíì wá tó yẹ kí a máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba Allah a pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí a ń tọ ìlànà wọn títí tí yóò fi dé tí ó fi dọjọ́ gbéǹde àkìyàmù eléyìí tí a bá wa sọ̀rọ̀ ní àárọ̀ yìí gẹ́gẹ́ bá ti ṣe kọ wọ́n sílẹ̀ nínú àwọn groups wa òun náà ni pé a fẹ́ máa wo àwọn ìwà tí ò dáa tí èmi àti yín ta gbọ́dọ̀ jìnnà sí tó bá ṣe pé lóòótọ́ lábẹ́ bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ gbéǹde àkìyàmù sẹ́rí àwọn ọ̀wà yìí ẹni tí bá ń bẹ lára rẹ̀ yóò bá yí ẹ̀ jẹ́ yóò sì bá ní àlìkìyàmù náà jẹ́ nítàbí gbọ́dọ̀ gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn yé nìyẹn wọ́n á bẹ ọlọ́run àtẹ̀mídímọ̀ ń wí àtẹ̀yìndẹ̀fẹ́ gbọ́ náà kọ́lọ́run kójú ọjọ́ wúlò fẹ́ nífọ̀ọ́kan wa láyé ń bí àti lọ́jọ́ gbéǹde alkiyama kí ni àkọlé léta fẹ́ fi bára wa sọ̀rọ̀ ní day one ọjọ́ àkọ́kọ́ ní oṣù ààrẹ Ramadan eléyìí ni ó jẹ́ bí sọ́márì lórí gbogbo àwọn tá a fẹ́ sọ yẹn torí pé ìwà tí ò bá ti da ẹ̀ṣẹ̀ ni kí mùsùlùmí wa máa dúnnú mọ́ yẹn èèyàn fẹ́ sórí ibú nìyẹn ọlọ́mọdé àṣẹ òun náà ni al ala kéèyàn ó máa dúró lórí ẹsẹ̀ tí ń ṣẹ̀ pé nítorí wọn mọ̀ sí lọ́tọ̀ òun nù bá wu kó wí bá wu òjíṣẹ́ rẹ̀ sọ sallallahu alaihi wasallam pé òun tó ń wo apààyàn lòun fẹ́ yà tó ló ń fẹ́ yà tó wọ́n fi kú òpùrọ́ ẹni tí ó máa ta tẹ́tẹ́ ọlọ́tí onízìnà túbitúna ọlọ́rọ̀ ẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo àwọn ìwà tá a fẹ́ wò yẹn tí ò da yẹn níwọ̀n bá àgbà tó bá sì yí ìsì nǹkan pè ní àlè ìsọ̀rọ̀rù yẹn kí èèyàn takú lélẹ̀ lórí tí ń ṣe tóun náà sì mọ̀ pé ò dáa bóyá wọ́n tó wá ń sọ fún pé kò dáa ṣùgbọ́n ní rárá o ọ̀nà tóun ó máa gbà fi jẹun ní tòun nù àbọ̀nà tóun ó máa gbà fi lò gbèsè ayé tòun òun nìyẹn kò síjà ń bẹ̀ ṣùgbọ́n lọ́run ló ní ò dáa àbí ahán àwọn náà ló mọ bí ó ṣe yanjú àlámọ̀ rí òun nígbò dọjọ́ gbé ní àlìkìyàmọ̀ ṣùgbọ́n káwa mọ́ bá kábàámọ̀ òun la ti fẹ́ sọ àwọn ilé ìkún wa.